ala rasulillah abadi ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí boko haram àti àwọn ikhwani àmì. tọ́yìn tọ́rí kan oníbídà ayọ̀ kan náà ni ikhwani muslimon èyí tó kà wọ́n jù siyasa ọ̀rọ̀ òṣèlú nílò kan ikhwani jù so bá ṣe gbàjọba islam kódà kò jẹ́ tún democracy ìyẹn ni tó máa sábà kan ẹ̀kọ́ ní mùsùlùmọ́ lórí kí tẹ bá wo àwọn tí a máa ń ṣàpètì wọn sí ẹ̀kọ́ ní nàìjíríà tẹ bá wo tó bá ti di àsìkò òṣèlú ẹ gbogbo ohun tán bá ń ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn iná ni wọ́n máa fi ọ̀rọ̀ òṣèlú yẹn ìjọ ẹ̀ka dìbò wá sí tó fi bá kó tó bá jí máa tó fi má tẹ̀síìrì tó gbé kínní yẹn iṣẹ́ tí ó wá látẹ̀kùtà ni ara mission gangan ni tòtẹ́ bá tẹ̀lé tó yẹ pé àfa àfa yẹ pé ó bá ti ń dá sọ́sẹ̀ lò tó ní interest nínú ta ló who becomes what ta ló fẹ́ jọ ẹ ta ló fẹ́ jẹ president irú ènìyàn tó súnmọ́ wọn ni pé Ikhwanul Muslimun àwọn ló fara mọ́ jùlọ àwọn yẹn ni wọ́n sábà máa ń lọ ní fáìlì yẹn tàwọn tí wọ́n jẹ́ àwọn Usama bin Laden kankan àwọn eléyìí àwọn offshoot àwọn khawarij lè wọ́n máa ń le jura wọn lọ lásìkò kọ̀ọ̀kan ni gẹ́gẹ́ fún wa yóò sàkàtì ó ná iná khawarij khawarij wọ́n kọ́ fil aslam ó kọ́ lè yàtọ̀ láti kejì wọ́n ní ìjìdá alasẹ́ ẹnu wo kò lórí àwọn ìpàkọ́ mi so bari khawari ó lè jẹ́ different names ikhtalafu fil asma ijtama'u ala sayfi kókò wọn yàtọ̀ ṣùgbọ́n wọ́n fẹnu kò lórí àlèpààyàn àlèpà mùsùlùmí tẹ bá wò ètò àwọn ètò wà níta nísìnyí ẹ ti àwọn ISIS ẹnu wọn kò lórí pé àwọn lè pa mùsùlùmí àwọn lè pa apá mùsùlùmí gbogbo wọn ti pààrọ̀ rẹ̀ kọ́tù pa iná tẹ̀bọ́bà àwọn boko haram ẹ̀yìn ẹ̀ ń wo àwọn tí wọ́n ń pa gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́dọ̀ tí àwọn táwọn ń pa pààrọ̀ làwọn ń pa àwọn ọlọ́dún kan eléyìí ni mánájà òbódè ṣe máa ń rí àtìlẹ̀ náà nìyẹn musa àwọn sọ abdulrahman ibn muljim tó pa ali radiyallahu anhu wọ́n nígbà tí wọ́n fẹ́ gbà tí wọ́n fẹ́ fi tí wọ́n fẹ́ dá sẹ̀ríà fún tó kó pa ali nígbà tí wọ́n fẹ́ pa kìsọ́ọ̀sán ní ti ẹ̀sán ẹgbẹ́ ọlọ́pàá pé anafsu bin nafs anna nafsa bin nafs ẹ̀ ń bá pààyàn fún pa ẹ̀ tó pa ali nígbà tí wọ́n fẹ́ pa wọ́n ní tó sọ pé qati'uni atrafan ẹgé mi ní àtọ̀rọ̀fù ni kọ́kọ́ gé apá kẹ́gé ẹsẹ̀ kẹ́gé so ẹ má fà mí lẹ́ẹ̀kan náà ó ní kó lè bá a rí àdùn tó ń bẹ níbi ìdájọ́ kó ń pa á lè rọ́bì ọ̀la pété bá pa mí ìyá owó kan náà ni iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ tó yẹ pé ládàá rẹ̀ pọ̀ lọ́dọ̀ ọlọ́run ni tẹ bá kà wá pò ó kún mọ́ oníládàá mú ìkọ̀kọ̀ ètò ń sọ nìyẹn. Imran bin Hitan tó náà tún jẹ́ lisanul khawarij ó ń gẹ́gẹ́ ní tóǹgì khawarij tó jẹ́ àfọmọ́ súnni ní tẹ́lẹ̀ obìnrin kan tó fáìn ní fẹ́ lórí ẹ̀ bá tán wọn bó bá sábà lórí ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ pé òun ò lè gbà kó fẹ́ mi láìsọ pé àwọn onímọ̀ dára àwọn onímọ̀ sáà sẹ̀nà sáà wọ́n fọbìnrin ìfilẹ̀ orí ẹ̀ sáà ti yí sóbìnrin yẹn nígbà tó fẹ́ tán ó lóun máa fẹ́ láti kọ̀rẹ́kìtì ẹ̀ obìnrin ló wá padà kọ̀rẹ́kìtì wọn. wọ́n ní dàbí wá yin Abdulrahman ibn Muljim ó ní yáa lọ bàtà mi tàkìyìn má àrọ́ dàbí ha ilà lè yá bùgàmí lè la àrùsìrì dùwánà. ó wá kùbẹ́tù ni ó ní ẹni ní. لأذكره يوما فأحسبه متواضع لدو فاريت قولي يا ضربة تقية قولي قوة قيولون وبا تقنى بيدة لا يكسسو قد قولون إذا قلت لي تعالى قولون هذا هو ده قولي إلا قولي إنتوا عشبه ọ̀rọ̀ ayé kẹ̀kọ́ ọ̀dà wọn ilẹ̀ ilẹ̀ arṣẹ̀ ìwáná ó mọ̀ ọ́ wà ní. ó ní ìnílà azukuru oyáwó máa ń fa àṣìbòbò ó ní ìgbà míì tí n bá jókòó nínú ilé tí n bá wá ro ọ̀rọ̀ abdulrahman bọ́nùmọ́lìjì inda rahman izana alkama park pé nínú ẹni tó sùn wọn ṣe olórí rẹ̀ ó kù jù níwájú ọlọ́ọ̀bà rahman abdulrahman bọ́nùmọ́lìjì ni kí ló ṣe baálé so ó túmọ̀ sí pé mọ́nájọ àwárí nìyẹn sìn àwọn rò pé àwọn ó pa mùsùlùmí láti fi lékún nínú ìyọnu ọlọ́run bá ní sòtí kàwárí gbani àbá máa pa yín náà lọ yóò pọ̀ tó tọ́ ló sàn yín tí wọ́n bá rò pé àdìsá fúlẹ̀ fúlẹ̀ sóde kan rárá ìgbà tó ń rí ọ mùsùlùmí ni tó bá yẹ kó bá rí ẹ mùsùlùmí kò ní sọ pé ó máa pa yín sọ̀tò bá fẹ́ kú mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ sọ eléyìí ìyàtọ̀ nìyẹn ẹgbẹ́ àbùkátà ká máa ma ìyàtọ̀ yẹn àwọn kàwárìjì pa àwọn ìwà níyàwó ipa yẹn ti wọn àwọn òtù dáadáa kásì dòbà Islam ká ṣe ìlú òní tí wọn táwọn oníkẹ̀ẹ́pá kẹ̀ẹ́bà nǹkan jẹ́ so nínú ìrò nínú àwọn tó nínú ìrònú yẹn náà ni Sayyid Qutb wa tòkòtò bá wọn fún Sayyid Qutb máa ń depict nínú gbogbo àwọn society tó máa ń depict ní odò ráì pọ̀pọ̀ ẹ̀ òun náà ni kó bí mùsùlùmí ti di fẹ̀rí wọn ń gbà wípé ibì kankan wà wọn ti ń ṣe sí àtúnṣe pé àwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ni àwọn ti di kèfèrí so extreme tàbí ká sọ pé implication àwọn right of Sayyid Qutb ibi tó padà bọ́ sí òun náà níbi ibi jihadi lójú ọ̀nà táwọn boko haram dá ṣe Allah ta'ala ali naam alimami Shatibi rahimahullah ta'ala kìí ṣe muhasir ṣùgbọ́n ẹ̀rí pé àwọn onímọ̀ ẹ̀rí pé imam Malik rahimahullah ta'ala wọ́n ni àtàkù wahid la yata'addad kìí ṣe muhasir tábà pé àbí ọ̀rọ̀ àwọn eh, àbónà rọrọ gbogbo àwọn tó ṣẹlẹ̀ bódodo ṣe máa rí nìyẹn tába ní ká kọ̀rọ̀ Ibn Taymiyyah nísìnyí tába kọ̀rọ̀ Ibn Qayyim bí tí màmú Shafi'i ṣe rí bẹ́ẹ̀ náà ni ọ̀nà ṣe rí Allahu a'lam ẹni Ibn Taymiyyah rahimahullahu ta'ala lọ́gbẹ́ àádọ́ ó ní as-sunnah ó ní tí sunna bá ti pààyàn pọ̀ ó ní maqrunatun bil ijtima' aw bil jama'a pé sunna àti ìpapọ̀ ẹnu ó lọ papọ̀ ni ó ní kàmá anil bid'a gẹ́gùn sẹ́kù bídà náà makrunatun fil furqah ó fàyọ̀ alu sunnati wal jama'a wa alu bid'ati wal furqah kò tó ní sunna kan náà kẹ́nìkan kó wà ní Kano kẹ́nìkan kó wà ní Zamfara kẹ́nìkan kó wà ní Sokoto kẹ́nìkan wà lẹ́kọ̀ọ́ kẹ́nìkan wà lábíjan tó bá dẹ́kun lórí súnà yẹn náà ni wọ́n papọ̀ lórí súnà yẹn kí ló fà á tó pé sọ́ọ̀sì bí wọ́n ti ń mọ̀ ní sọ́ọ̀sì ẹ̀yọ̀ kan náà ṣùgbọ́n tó bá jó ní bídà wọn ó papọ̀ lórí pé wọ́n jọ dá bídà rẹ̀ ṣùgbọ́n ọ̀nà tó ń kálukú gbà dá bídà tiẹ̀ lẹ̀ ọ̀nà tuntun ni ó jẹ àwọn kálíbẹ̀ ọ̀nà kọ́dà àfi dá bídà rẹ̀ àwọn kálíbẹ̀ fíìr àwọn lè pàṣẹ lórí kọ́dà wọn ó pè lórí ọ̀rọ̀ tẹ̀fẹ̀ bẹ́ẹ̀ bá ń bá wọn ni ọmọ ìpínlẹ̀. Can you question? أنا نعم. أذكر الكتاب نظر الكتاب والسنة جاء بي شيخ التيمين رحمه الله تعالى وغيره من العلماء ما يذكر يعني تبقى وصلوا لي منهج الصلاة تدخل في thintain فرقة لا 72 láàrin seventy two yẹn ló wà tó tún àti wọ́n ti bá ti jẹ́ yẹn ó ti kó sí kan nínú àwọn seventy yẹn tó bá kọ́ sí kan nínú àwọn seventy yẹn ǹjẹ́ ó da àwọn seventy two yẹn ǹjẹ́ kèrèkèrè ni wọ́n bí ẹ̀ tó máa san làdùn ní pé ó gbọ́ seventy two yẹn kò ní ṣe kèfèrí. èyí tó dẹ̀ jẹ́ ká mọ̀ pé bíbí seventy yẹn kì í ṣe kèfèrí ìjùmọ̀ ò lè ó náà ni. tó àárín nínú àwọn onímọ̀ tó jẹ́ pé wọ́n ń gba ọ̀rọ̀ wá ní àdìsá níbo Muhammad sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn tí wọ́n kó sínú nǹkan nínú àwọn seventy example ni Imran bin Hitan tí mo sọ yẹn Imam Bukhari gba àdìsí wa fún example ni ìkúnná ni Qatada Qatada ibn Di'ama nínú àwọn tàbí òun ni òun náà kó sínú ọ̀rọ̀ padà kí ló ń kó sí bẹ́ẹ̀ àwọn kọ̀dàrí àtúndẹ́ pé àlámọ̀rí tí wọ́n láì tì díẹ̀ tẹ̀wé àwọn kọ̀dàrí kan kò sí kádàrá yóò ti ṣẹlẹ̀ tán kó tó ṣe kíni kó tó yí ọlọ́ọ̀nà àwọn yẹn kò fáàrù làwọn yẹn àwọn yẹn làbẹ́ fún mọ́rùn sọ pé àwọn ò ní kíkà ṣe pẹ̀lú wọn. ṣùgbọ́n àwọn kọ̀dàrí yà míì òun làwọn fẹ́ mọ́gbà wípé aburú aburú kò tàtọ̀dọ̀ ọlọ́run irú ẹ̀ ní pọ̀táàsì fúnà di hama pọ̀táàsì fúnà di hama nísìn òun náà gba àdéhìí wá nùsọ̀ ẹ̀ bùkárí ó dà fún bẹ́ẹ̀ náà àdéhìí máa ń rọ ẹ̀ àdéhìí ẹ̀ mọ̀nkánà yóò mímu bìláì wà ní yọ́bìlì áàkìr fàlìyàkùn khairan aw liyasum ó máa rẹ̀ sùn nídìí ẹ̀sìn gan làdéhìí báwọn so ìdá ẹni pé àwọn wọ̀nyí kì í ṣe kèfèrí bíi làwọn àfa ńláńlá bí ń gba àdéhùn wa lọ́dọ̀ wọn. tí ẹ dọ̀dọ̀ sẹ́ni àwọn akọ́ àti ẹ pé ó máa ń dà láwùjọ ẹnìkan nísìnyí igi ni tọ́ tẹ̀mílẹ́jì tó jà yìí a mọ̀ pé ó ti kó sínú kíni ó ti kó sínú kíni tọ́ àjìyẹlẹ́yìn tó bá gùn ní ó fẹ́ mìíràn ó sì ní àléyà àbíṣe máa kẹwọn. Ọ̀sán wa Muhammad Sallallahu alaihi wa sallam ọmọ àti ọmọ ṣe mistake kan náà wọn àbá Ó ti arákùnrin kan síwájú kàrìjí tí wọ́n sì mọ̀ tó clear ní pé ni ní maka sáájú anábì sì ti síwájú pé lọ́ọ́ kírun fáwọn èèyàn àwọn èèyàn ti gbà ṣé o mọ̀ pé káàdì bíi olóhùn máa ètò bẹ́ẹ̀ kí ló kan àwa ó wà kọ́rin lè lè kùrán ó sì mọ kùrán ní ké káyọ̀rì jí tiẹ̀ wàhálà tiẹ̀ nìyẹn ló fi jẹ́ pé àwọn sáábé ẹ mọ̀jẹ̀ ká gbẹ́sẹ̀ pé ṣeré wàlìjàmáhà yẹn ó ṣe pàtàkì tó bá fi mọ́ abdullahi ibn umar kírun lẹ́yìn àwọn èèyàn lẹ́yìn tó jẹ́ kàrìjì tánmà ló wà ní o. ẹ pé ibn tèmi rahimahullah ta'ala inú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ ó ní al-sunnati wal jama'a hum a'rafu an-nasi bil-haqq wa arhamu an-nasi bil-khalq alùsùnà ló mọ òdodo jùlọ àwọn náà náà sì tún láàánú jùlọ lílẹ̀ tá à ń lẹ̀ ẹ́ tí ò bá ti bùkátà kálẹ̀ tí ẹlòmíì ń bẹ tó jẹ́ pé lílẹ̀ rẹ̀ nínú tábà ní ẹsẹ̀ kan lè ló sẹ̀ tí wọ́n fi sọ pé ó yá ẹni kò nu ọ̀l ẹni kò nu ọ̀l kò dàbí ẹni tí wọ́n lé kò ní pẹ́rẹ́mẹ́ kọ̀ pẹ́rẹ́mẹ́ ẹsẹ̀ yàtọ̀ sí ẹni tí wọ́n lé kò ní ìlú bí kíní ẹsẹ̀ nínú súnà yẹn àwọn ìlú mìíràn tó pé ẹ̀sẹ̀ táwọn dá ní ẹ̀sẹ̀ fúta ní ẹ̀kọ́ ògùn pé ah, ààyè lè kó nù Islam kò sí bẹ́ẹ̀ mọ́ ẹlòmíín sì ni pé ẹjọ́ pò nù àwọn olóríire alùsùnà wà jàmá ẹjọ́ lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yẹ́ irú àwọn nǹkan wọ̀nyí nǹkan tó clear ni ẹ̀wùdà tí wọ́n sẹ́lẹ̀mọ́ Usman ibn Affan radiyallahu anhu tí ó gba àwọn nǹkan yìí ẹ tí ò bá ní àwọn nǹkan yìí lọ́wọ́ gẹ́gẹ́ bí irin iṣẹ́ gẹ́gẹ́ bí ìdá àwọn tí wọ́n jẹ́ àwọn aláṣẹ jù tó jẹ́ pé gẹ́gẹ́ bá a ṣe sọ ohun ní jildatina wa yatakallamuna bí alsinatina súnà kan aláàbò tó máa ṣe súnà àwọn ti fàṣẹ jù bọ́ tiwọn. Usman bun Affan nígbà tí wọ́n ṣẹlẹ̀ mọ́ Usman bun Affan kó tó di pé wọ́n pa ẹni tó bọ́ sí ní níbàrà láyé tí Usman gan ti dúó ẹnìkan nú àwọn kàwárí jẹ́ sùn lọ́dún bẹ́ẹ̀ ó sì kírun fáwọn yẹn kìí sì rún ọjọ́ kan kìí sì rún ọjọ́ méjì wọ́n làwọn sábẹ́ wà lọ́dọ̀ Usman pé a yusolli bin nas imamu fitna ìmáàmù tó ń kírun fáwọn yẹn ní sè ìmáàmù fìtínà ni wọ́n á ń ta ìmáàmù nàásì ìwọ́sìn ìmáàmù tó gbáyé máa kí ni Usman sọ Usman ni inna salata pé irun tó rí yẹn min ahsani ma yaf'alu al-insan tábàní kí lè yẹn ń ṣe ní tó dáa dúró bí yẹn lè máa ṣe lọ nígbèsí ayé yẹn kò ní kí àwọn akẹ́wọ̀n lọ. onífàyín ahsanu fa ahsin máa wọ̀ lórí dá, tó bá ti ń ṣe dáadáa ṣe dáadáa pẹ̀lú wọn. lórí ìgbà tó bá ti ń ṣe dáadáa ṣe kí ni ẹ dákun ṣé ẹni tó lọ sílé mọ́ òdìdí khalifa mùsùlùmí tó wá tẹnìkan wá bọ́ síwájú láàrin inú àwọn èèyàn yẹn tó wá ń kí òun fún àwọn mùsùlùmí lọ. onífàyèdà àsáàwò tán bá ti ṣe tán bá ti wá fẹ́ ṣe ìbàjẹ́ fàjítẹ́nì ìsà àtàwọn ìwọ dìnnà sí ìbàjẹ́ tán fẹ́ ṣe wọ́n tún wá sí pé tán bá ti pè irun jama lọ́ọ́ kírun tó bá ti di pé wọ́n kò mi irun jama wọ́n padà sílé àlééfà tí wọ́n fẹ́ pa ìwọ mọ̀ sí bẹ́ẹ̀ pẹ̀lú wọn. eléyìí túmọ̀ sí pé èyí sì gbogbo ẹni tí ó bá wọnú اثنتي وسبعين فرقة ضد وقال كفر الله ètò kálukú kó sí nínú wọn ó yàtọ̀tọ̀ sí ara wọn wọ́n sínú bil istọ́sìn mustaqim wàlá ìjẹ̀mọ́nà kún ṣàmánù kọ́min yabọ́lábà ìsàìdílù wà aqrabu littaqwa déédéé ó ṣe pàtàkì wallahu a'lam náà subhanaka wa bihamdika ashhadu an la ilaha أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته